they are there. And that is why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. Hypo, hypo. You can have it hot it doesn't matter. Have a rich cup of peak chocolate anytime and enjoy the delicious nourishment of chocolaty goodness. Peak, peak, chocolate it is. Peak. Reach for your peak. Ibadan kini so Fresh FM Nibadan lawa. <laughs>

fítámì c ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. balẹ̀ ròyìn àtún ti dé bá a ṣe é dé táyọ̀ ọkùnrin. àtẹ táyọ̀ obìnrin. àrùndẹ́dẹ́ àkàndúndú ni o èèyàn tí a bá wò ó lórí ìkànnì fojúrinjú fésibúùkù kò ní mọ̀ nǹkan tá à ń fèsì bí pẹ̀lú àwọn bọ́ọ̀lù létí táyọ̀ obìnrin hmm? bọ́ọ̀lù ìnímọ̀ tó sanra ju tààrin ọ̀sẹ̀ náà <laughs> ṣe ń wò mí lè wò mí pẹ̀lú gbogbo tó tọ́ sí ojú tọ́ sí mú ṣe lórí àkàrà yìí náà kẹsà fi lè jẹsẹ̀ mú iná àkàrà ò tó torí owó kọ mi rà lọ́jà lórí kẹ́ lè jẹsẹ̀ mú iná. aṣọ tí mo sì wọ̀ sọ̀rọ̀ dá mọ́ ni abájọ ọmọ ọbàdàn wọlẹtọ lẹnu abájọ ọmọ ọbàdàn tọkàntọkàn ọ bá wọ àǹkárá tí mo wọ yìí àǹkárá yìí á di zónù rẹ ni. ẹ eh, wọ́n làwọn ọ̀rọ̀ di zónù eh, kìí ṣe jọ́kan náà lásàjọ wọ̀ ibà tí wọ́n á ti fi ṣe òde tá a fẹ́ fi ṣe. Eh, mi ò mọ̀ gbogbo wàkálẹ̀ wọn rántí ẹni rẹ tọ́ lọ rẹ. kọ́mi ìdùmàrè kọ́dá kọ́kọ́ jọ kí ọba àdẹlẹ̀ fún mm, Olúbàdàn tànà ajé ògógó ló sọ mm, bá a ṣe ah, retí bàbá wa náà ọjọ́ pé ọ̀dẹ̀lẹ́mì kan ni a tún goro ìlú olúbàdàn tọ̀tọ̀ mi látún má kàrà ah, mi. Eh, <laughs> àgọ́ ti lọ́wọ́ tèmi ọ̀rẹ́dì. ìwádìí àyà ara ah, tèmi náà. <laughs> Eh, lady rasida ọmọ ẹgbẹ́ mi ni so ọmọ ọmọ bani gbogbo bí mm. tẹ́ ti ń láǹfààní àti gbọ́ wa òun náà láti ń láǹfààní àti mọ̀ kí n táyọ̀ obìn mm. ọlọ́run ọba ló yan sọ pé kèé ṣèwọ nìkan lọ́dà wọ́ làárọ̀ yìí ah, àtògbémúlémú ní ìgẹ̀lẹ́gẹ̀ ní àwọn ilé epo sọwárí wọn bọ ọkọ̀ tí ń bẹ́ ń títì gan nígbà eh. tó bá jẹ́ pé onímọ́tò ara rẹ̀ bá ti lépo lọ́kọ̀ yọ sáà tó fẹ́ wọkọ̀ àbí ọgọ̀ kadà ẹ̀ta oró ní jáde kọ́bẹ̀ Èdùmàrè kọ́ dákun kọ́ tètè bá wa sí ọ̀rọ̀ ilé epo dé yìí o ẹ dákun gbogbo ẹ̀yin tó bá kàn ẹ ṣàánú o bàbá jẹ ìjọba àpapọ̀ ni bàbá jẹ́ NPC, ni bàbá jẹ́ kinní kan ẹ ṣàánú ẹ dákun torí pé bí ọba ibi iná kò sí ọba iná nepa nínú ọba yálà yálà tí ìfúlọ́ba dé bí ọba sínú ọba tẹ̀yàn bá sì tún rí bẹntiró hmm. tó tún rà sínú jẹnẹrétọ̀ bí yàtọ̀ náà jòyè bẹ́ẹ̀ ni àṣẹ <laughs> kò sí náà ọba kò sí síjọ yìí kò sí síjọ yìí kò sí síjọ yìí. <laughs> iná wa di iná aráàlú ọwọ́ adàbẹ́là ah. èèyàn wa yọ gẹ̀rẹ̀ ni ẹ yọ gẹ̀rẹ̀ rẹ̀ ni o kọ́lọ́mù sànù wa ẹ sànù ẹ dàpọ̀ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ epo tí à ń tò gbémúlémú ìbàdé ẹ dákun tí ẹ tún sọ ilé epo kan ti hàn bá tún tà báyìí ní ìsìn báyìí ọ̀tọ̀ ni iye wọn làwọn ta ọ̀tọ̀ ni kékeré tó bànú ẹ̀ ah kọ́lọ̀ ń ṣàánú wa. kọ́lọ̀ mm, mm. ń ṣàánú wa yóò jẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà ẹ ta tẹ́yìn náà ta ń tẹ̀ ṣe yí ọ̀dà o ọ̀dà ẹ dákun ń tọ́da ló sì yẹ ká ẹ mọ̀ sí. ẹ rántí pé àwọn tí ẹ tọ́yà ó repo yìí bí wọn ò bá rí epo ibi iṣẹ́ lè mọ̀ ṣe é lọ ẹ dákun o. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́ lọ́wọ́ òbí yìí ṣe jẹ́nu ojúmọ́ tó mọ́ lẹ́ni àmújẹpo náà ni ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ lágbára ọba mi Èdùmàrè lẹ́ni àmọ̀ tó jẹ mádùnmádùn bá bóyin ni àní gbogbo nta àmọ̀ jẹ lẹ́ni ọba Èdùmàrè ò ní jẹ́ ó lọ lásán àárí ẹran ṣọ̀ǹdù ṣọ̀ǹdù òun àwọn ẹja kùṣìkùṣì ah. tèèmọ́ ìgbé kọ̀bẹ̀lẹ̀ kọ̀bẹ̀lẹ̀ àárí mọ́ fi lékè gbogbo ọ̀wẹ́ àti àwọn ìfisí gbígbé eléyìí tá a gbélé ni kí ló dé ọ̀ndà fún tòlú. ọkàn wọ náà ni pé bó ni ọ̀rọ̀ rẹ ti wá rí báyìí báyìí pé ọ̀rọ̀ ẹran sọ̀ndù sọ̀ndù kundi kundi kundi Nama nama námà ẹja ẹja janja janja janja tòló tòló tòló tòló. Ah, ah, chicken chicken chicken gbogbo ẹ lórí oúnjẹ bí wọn kó gbogbo rẹ papọ̀ sórí oúnjẹ fún ọ lẹ́ẹ̀kan náà mo mọ̀ pọ́ yanjú ẹ̀. àní jà sàn ọlọ́run bá ìdùnnú àríwá ìjà máa rí rẹ́sílì ìjànú àwo pẹ̀lú pẹ̀lú àwọn nǹkan báwọn. táyọ̀ mi ọjọ́ àbámẹ́ta eléyìí tó gbẹ̀yìn nínú oṣù kejì hmm. amọ̀dúpẹ́ ọlọ́run tó ní kí tàwa tẹ̀yìn ká tújọ rí i àdúpẹ́ o gbogbo àbá gbogbo tá a dá bá a bá ṣe ń ta sí àlùbáríkà ni ọmọ ìjẹ fún wa èyí ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù èrèlé tọdún twenty twenty two èrè ní òmọ̀lé ti pọ́n lórí àdáwọ́lé kó wa o ọdún twenty twenty two yìí wọn ò ní fi wá ṣètùtù lò ó lágbára ọlọ́run twenty twenty two yóò tù wá lára délẹ̀ náà ni ọmọ yín ló wá ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè tayo ọlá di méjì mc ansom agúrégé elédè yóò mọ gúrégé fún gbogbo wa ni òtóyún nútà ṣẹ́ẹ̀dì ti ládéládé lóyè lóyè gbogbo yín pátá iná làákì o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá adúpẹ́ o pa abẹ́ ẹ̀yìn náà níjẹ̀bútú niile níre làwa náà wà níyàyín Fresh FM one zero oh five point nine ilé orin níbi tí arin kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò títí rìn kékeré jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo Ìbàdàn láwa ó ìlú tí gbé onílẹ̀ tí gbàjèjì olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ọlọ́mọ wà ń tèmi fèrè ayọ̀ ọmọ fún un ọ̀dá wa o hmm. ti ṣe ń dún hmm. ẹ torí pé èmi nìkan kí mo wá táyà obì ó lè tẹ̀pọ́n sí i lẹ́gbẹ̀ẹ́ ń wò mí lójú ni o bí ìgbà tí wọ́n fẹ́ gé obì fún mi jẹ torí lójúlójú làwọn ẹni tó wá fẹ́ gómìn. ẹ wò ó ẹ jáde ẹ wá wò wá bó ti wí yẹn tó wípa àró dẹ́dẹ́ akàn dúdú. dúdú ni o. ẹ jáde ẹ wá gbọ́ wa bó ti wí yẹn torí pé ìgbà tá a bá lọ tán àwa ò ní fẹ́ kẹ́ ẹ mọ́ sọ wípé ẹgbọ́n wọn ni wọ́n pé ẹgbọ́n wọn pé wọ́n sọ pé wọ́n pé wọ́n wípé kẹ́ ẹ fetí ara yín gbọ́ iná ni ó jẹ́ mọ̀ wípé àjẹ́ àbálẹ̀ ìròyìn ní táyà tí ìgbọ́nbì kankan rí tó ṣe wípé bó ṣe tó àwa lọ́wọ́ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ làwa ń rù ú bọ̀ wá bá yín nínú ọkọ̀ tẹ́ ẹ wà yìí nílé epo tẹ́ ẹ wà yìí lórí ìrìn tẹ́ ẹ wà yìí níbi inú ilé tẹ́ ẹ wà yìí lẹ́nu iṣẹ́ tẹ́ ẹ wà yìí lájò tẹ́ ẹ wà yìí pẹ̀lú àfẹ́kẹ́ mọ̀mọ́ bíi tí nǹkan dé dúró ní ìgboro ayé ni tó bá rí bẹ́ẹ̀ ajá balẹ̀ ìròyìn ni o ní kìyín tẹ̀sọ́ tẹ̀sọ́ ní kìyín tológun tológun táyọ̀ ọkùnrin ń kìyín táyọ̀ obìnrin ń kìyín àwa máa ń kí gbogbo ẹ̀yin èèyàn mẹ́sọ̀ táyì dá wàá dáa níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú Ìbàdàn Ìbàdàn a kú àmójúbà ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn ní inú oṣù kejì ní ọdún 2022 tó ṣe pé ńgbà tí ó bá ọjọ́ mẹ́jọ ah. ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ hmm. òun náà nìyẹn ní ọ̀jẹ́ nínú oṣù kẹta tó adúpẹ́ o tó sì jẹ́ ọjọ́ tó lápẹ̀rẹ̀ nínú ayé mọ̀mí jí o tó kò burú kò bàjẹ́ hmm. ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni àkówá sóde ìwé ìròyìn ti The Nation the nation ọ̀nbẹ níbí hmm. tọ́jà tó ní ọjọ́ àbámẹ́ta sátidé ìwé ìròyìn ti saturday punch ńbẹ ńbí tọ́jà wípé ńbẹ ní ọwọ́ tèmi lọ́wọ́ táyọ̀ ọkùnrin ìwé ìròyìn saturday tribune àti saturday vanguard tó gbogbo hmm. mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tọ́bajá hmm. lágbo òṣèlú hmm. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ hmm. ibi tí nǹkan dé dúró nípa epo bẹntiró ẹ gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera ètò ẹ̀kọ́ àti nǹkan amáyédẹrùn àti àwọn abala abala míì tọkànlú gbọ̀ngbọ̀n ẹ gbọ́ nínú ìròyìn àjẹ́ àbalẹ̀ Dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ̀mí G.O mọ̀mí J.P táyọ̀ obìnrin lẹ́gbẹ̀ẹ́ táyọ̀ ọkùnrin ọlọ́jọ́ bí is coming. Hmm. ok ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sinimá wo kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ àgbérúgbe sọ̀tọ́já kókó kòkó kókó nù ròyìn kákọ́kọ́ máa kóyún bóde láàárọ̀ tèmi mo pé ìwé ìròyìn Saturday Tribune òun ló kọ́kọ́ lè tẹ̀ ń bọ̀ sí mi lọ́wọ́ ìyìn tí wọ́n sì kọ́ tó jẹ́ àkòrí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde ìwé ìròyìn náà kò dá lórí nǹkan méjì o tòun ti bó ti ṣe jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ̀ tí ń pẹ́ dákun ẹ mọ̀ ṣàánú wa ní pàtàkì ní pàtó àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Ukraine wọ́n ní wọ́n pẹ́ kínní ọ̀hún ti ká wọn mọ́bẹ̀ ẹ dákun o ẹ ṣàánú wa ẹ wá kó wa kúrò ní Ukraine ariwo tí wọ́n ń pa òun náà mọ̀nù ẹ mọ́ gbàgbé wa sí àyìn ẹ mọ́ dá wa dá eléyìí tí ó fẹ́ mọ́ gbóná lala lórílẹ̀‐èdè Ukraine yìí wọ́n ní ọ̀rọ̀ tó ṣe ń jáde nìyẹn wọ́n ní bákẹ́ náà òun náà ni ẹnì tó jẹ́ aṣojú orílẹ̀‐èdè Nàìjíríà ní Ukraine lòun náà ti ń sọ̀rọ̀ wípé kò sí àní-àní ẹ̀ ṣe rí bí gbogbo ẹ̀ bó ti ṣe wà yìí ó dàbí pé afẹ́fẹ́ tí ó gbé àwọn èèyàn bóyá ni wọ́n mọ̀ lè gbé wọn kẹ́ hmm. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní ń bẹ ní ojúde ni nínú ìwé ìròyìn eléyìí ti ṣe Saturday Tribune ojú ìwé karùn-ún ẹ̀ náà láti ka gbogbo ẹ̀ tán lódìdí bọ́ọ̀n ti orílẹ̀-èdè Poland báwọn ṣe ń ya kẹ̀tíkẹ̀tí gba ojú ọ̀nà lọ sí orílẹ̀-èdè títí wọn ni ọ̀rọ̀ ń jáde wípé ọmọ Nàìjíríà wọ́n máa ń sunkún wọ́n máa ń ké síjọba pé kí wọ́n dákun o kí wọ́n wá la àwọn nínú ewu. tó ọba òkè ni ó là wá nínú ewu èyí tí ń bá orílẹ̀-èdè wa nàìjíríà tí ń bá a fínra ẹ jẹ́ kí n lọ tààràtàrà sí ìta gbangba àwé ti Saturday Punch lórí ọ̀rọ̀ tọkànlú gbọ̀ngbọ̀n tọ́lá ẹni tí ọ̀bá ní ọkọ̀ tí ó da epo bẹntiróò sí mm. yóò sá ní ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tí ọ̀rọ̀ sí o ó sì lè jẹ́ ẹni tí fi ń ṣiṣẹ́ ajé ṣe torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kò tí ọ̀rọ̀ lílo epo bẹntiróò tí ọ̀kan gbọ̀ngbọ̀n lórílẹ̀‐èdè wa nàìjíríà yàlátà náà fẹ́ rọ́ọ̀rọ̀ ó di dandan náà mú pé gbogbo àwọn tí wọ́n fi ń ṣe ah! iṣẹ́ ajé gbogbo àwọn aláṣẹ ẹ̀dàkùn ẹ̀ bá ní dá sí o bóyá yẹn náà ló sì wàá mú kí àwọn àjọ NNPC lórílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n ké sí àwọn ẹ̀ka tọ́rọ̀ kàn o nípa pínpín káàkiri epo bẹntiró pé ẹ mọ̀ dákun ẹ tètè bá ní dá sí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o torí pé agbára àwọn ọ̀fẹ́ kan tí ń bẹ nílẹ̀ yìí mọ́ àti àwọn kan tí ń ya karanjangbọ̀n oníkà tí kà ń bẹ nínú wọn bíi kà sí nǹkan tí wọ́n ń gbé pé ó jáde lọ́dọ̀ àjọ NNPC tí wọ́n sì ń bò ó mọ́nú kòtò láti fi ara ní aráàlú ẹ̀yìn àjọ elétò ààbò pínpín epo káàkiri fún rírà títà láàrin ìlú ẹ mọ́ wòran o àjọ NNPC lọ́ra wọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ní ìta gbangba ìwé ìròyìn ti Saturday Punch. ẹ̀wá jẹ́ lọ sílẹ̀ èyí tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú mo kọ́kọ́ tajú kan lọ́wọ́ ìsàlẹ̀ lójúde ìwé ìròyìn Saturday Tribune tó jáde láàárọ̀ yìí mo sì ń wò ó ẹnì tó jẹ́ ìkànkùgbù ní ẹgbẹ́ òṣèlú APC Tinubu mọ̀ ni Tinubu sọ̀rọ̀ síta ń bẹ̀ bàbá pé òjòjò ṣe àwọn o mhm. bẹ́ẹ̀ náà sì ni àwọn òṣìkì àárẹ̀ ò ṣe àwọn wọ́n ní ojúgun eléyìí tí ó dàbí pé ó fẹ́ mọ̀ ṣe bákanbàkan iná ni àwọn lọ ń ṣe àtúntò rẹ̀ bó ti ṣe yọ bá wọ́n wá ní ẹ̀gbọ́n ọmọlẹ́dẹ̀ Nàìjíríà èmi ò ní já yín nítàn mọ́ bẹ́ẹ̀ báyìí ṣe kíni bẹ́ẹ̀ báyìí jẹ́ kí àgbòkọ́ gba ewé méje ṣẹ̀wárí lójúde ti ìwé ìròyìn Saturday Vanguard ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú làwọn dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ ojú ìwé karùn-ún làwọn náà jù ú sí lódìdí o wọ́n ní tó bí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari bí baba bí wọ́n ṣe ti buwọ́ lu èyí tó ní òun ṣe pẹ̀lú òfin ètò ìdìbò ní Nàìjíríà àjọ INEC ti ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà lónìí olónìí ó ní àwọn náà ni wọ́n ya gbogbo ẹ̀ ní bátànì bátànì ọjọ́ kọ̀ọ̀kan tí ìbò kọ̀ọ̀kan yóò bá dé wọ́n wá ní ọ̀rọ̀ yìí àwọn èèyàn kan mà tún ti ń pé no àwọn ò faramọ́ abaláwo ní abala kẹ́hìnléní ọgọ́rin eléyìí tí wọ́n pé àwọn fẹ́ o kí wọ́n tún mú kí wọ́n mójú wo bí wọ́n tún ṣe mú àtúntò tún ba ọ̀rọ̀ pọ̀ kódà àwọn wọ́n ń sọ̀rọ̀ bó ṣe á jẹ́ pé àwọn tó bá jẹ́ mínísítà àtàn kan ò ní tún lè díje dupò tí òfin tuntun tó bá dé wọn láwọn náà faramọ́ àmú gbogbo ẹ̀wà ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Vanguard ìròyìn yẹn wà. ìròyìn yẹn wà ń bẹ̀ sórí ìròyìn tó fi jẹ́ iṣẹ́ ti adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Tinubu iná ló tún wà nínú ìwé ìròyìn méjèèjì tí mẹ lọ́dọ̀ tèmi níta gbangba rẹ̀ ni hmm, ó lè ti pọ́n sí àǹkó ni a fi ṣe o bí aṣọ búẹ́dì hmm. léyìí tọ́jọ́ wípé kárí ayé iná lọ́jọ́ pé ọ̀rá lẹ́ẹ̀bà lára rẹ̀ wọ́n pe Tinubu sọ̀rọ̀ bàbá pé kò sí nǹkan kan tó ṣe òun o òjòjò kakó òṣògùn òun kokoko ńlára ọ̀tá le kódà wọ́n yí pé bàbá pé tẹ́ ẹ bá gbọ́ pé mo fẹ́ lọ rèé díje dupò ààrẹ lọ́dún twenty twenty three ẹ má rò wípé mo fẹ́ lọ rèé ṣiṣẹ́ bíríkìlà ń bẹ̀ o èmi ọlọ́rẹ̀ ṣiṣẹ́ bíríkìlà máa ru pọnpọ́n o máa kó yanrìn máa po sìmẹ́ǹtì pọ̀ mọ́ra wọn o bí ò ṣe wí pé n tó ti dàrú lórílẹ̀‐èdè wa nàìjíríà kẹ́mi ó sì mú àtúntò bá ọmọbẹ ní ìta gbangba àwọn ìròyìn ti the nation àti saturday punch tó jáde fún tòní lágbo òṣèlú náà ni mo ṣì wà ní ìpínlẹ̀ ọ̀ṣun ètò òdìbí abọ́lé ilé tó wáyé láti ẹgbẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú all progressives congress ńlẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun níbi ọ̀sẹ̀ tó rí kọjá lọ wọ́n yí pé ìwé kọ̀tẹ́milọ́rùn tọ́jẹ́ ẹjọ́ rẹ̀ eléyìí tí ẹni tí ó ti gbà kan rí jẹ gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun Rọ̀húfù Arẹ́gbẹ́ṣọlá èyí tó pè tako èsì e, ìdìbò e, abẹ́lé èyí tí wọ́n fi sọ wípé e, ẹni tí jẹ́ gómìnà bẹ̀ Arẹ́gbẹ́ṣọlá tọ́lá ní ọ̀rọ̀ wọ́n mu wọ́n pé Arẹ́gbẹ́ṣọlá tọ́wọ́ àfọ̀n rẹ̀rẹ̀ mú torí ilé ẹjọ́ kò tẹ́mi ní báyìí o ilé ẹjọ́ kò tẹ́mi ti mú ìwé ìpẹ̀jọ́ kò tẹ́mi lọ́rùn ti fàyà fẹ́ẹ̀ wọ́n pẹ́ kọ̀ sọ̀rọ̀ ń bẹ̀. ok ìta gbangba ìwé ìròyìn ti the nation ni mo ti jẹ́ iṣẹ́ yẹn. ìta gbangba lélẹ́yìn náà wà nínú ìwé ìròyìn Saturday Vanguard òun náà sì ní í ṣe pẹ̀lú agbo òṣèlú náà ni ò wọ́n ní ní ti ìpàdé àpérò àpapọ̀ yíyan olóyè ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ń pè ní convention wọ́n ní lórí igun bíi lélẹ́yìí ọ̀lọ́ igun bẹ́ẹ̀ lélẹ́yìí ọ̀lọ́ wọ́n ní kíní ọ̀hún mọ̀ ti di fanfa títí dìsìn wọ́n sì ń fà á náà ni o wọ́n náà gómìnà àti àwọn èèkàn kùgbù eléyìí tí ọ̀rọ̀ náà tó gbèrú wọ́n ní wọ́n sì ń pò ó ni ibo gan wọn ò gbé sọ gangan wọ́n sì ń gbàwòrán ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ wọn ọmọ tí ìmọ̀bi tí wọ́n ò gbé kà ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Vanguard lódìdí ẹ̀ wà ṣẹ̀wárí ní ti agbo òṣèlú ní Enugu wọ́n ní ọ̀rọ̀ ti jáde eléyìí tí wọ́n fi ń sọ̀rọ̀ pé ní ọ̀dọ̀ wa o àpè àmọ́ pín ọ̀rọ̀ ẹni gómìnà ọkàn nígunnígun nílùú ẹ̀ẹ́nùgùn ókè à ń bọ̀ ń bẹ̀ ojú ìwé kejìdínlógún nù ìwé ìròyìn Saturday Vanguard. ní ìpínlẹ̀ Katsina wọ́n pé ilé ẹjọ́ ti gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n aládàáni eléyìí kan ti ṣe ti ẹni tí ó jẹ́ alága ìjọba àbílẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Katsina kí wọ́n pò ṣe bàbá débi ìròyìn tí ṣe àjá àbalẹ̀ àátú iṣu rẹ̀ désàlẹ̀ kòkò òkè téńté ìròyìn yẹn lójú ìwé kẹfà inú ìwé ìròyìn ti The Nation wọ́n pe àwọn ọ̀dọ́ àti àwọn ìjùfọ́ni nídìí ọ̀kẹ́ alọ́kọ́lóhun kígbe wọ́n mọ̀ gbé iná wojú ara wọn ní ìpínlẹ̀ Edo wọ́n pe déétẹ́ di pé àwọn ọ̀dọ́ sẹ́ eegun ẹ̀yìn àwọn alọ́kọ́lóhun kígbe wọ́n pe ọkọ̀ èyí tí ó jẹ́ ọkọ̀ gbowógbowó tí wọ́n lọ rèé gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọ́n ń pín owó lọ sí ilé ìfowópamọ́ wọn ni àfi bí wọ́n ṣe yọ̀ǹda rẹ̀ tí wọ́n yà tètè yẹrí fún wàhálà wọn pé kódà owó tí ń bẹ nínú ọkọ̀ gbowógbowó ọ̀hún ọ̀sà ìfẹ́ tó bíi mílíọ̀nù mẹ́rin ó lé ní ọgbọ̀n àti ààbọ̀ e, náírà kódà wọ́n wí pé àti ọkàn tí wọ́n gbà á lẹ̀ gan lọ́wọ́ àwọn tí ń kọjá lọ wọ́n ya àyín nù fáwọn ọ̀dọ́ pé ẹ gbọ́ àwọn eléyìí agbára àwọn ọ̀ka wọn nípínlẹ̀ Ẹdó ìnìyẹn ti ṣẹlẹ̀. sórí ojú ìwé kẹfà ti ìwé ìròyìn Saturday Tribune òun ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde ògúlùtú ọ̀rọ̀ látẹnu gómìnà ti ìpínlẹ̀ Ògùn wọ́n ní gómìnà Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn ló ti ní àní-àní ò sí o gbogbo àwọn afiniṣètùtù ọ̀la ah, àwọn ọjọ́ náà tán bí owó ni wọn ò ní mú kíní ọ̀hún kékeré pẹ̀lú wọn lọ́wọ́ ìsàlẹ̀ eléyìí tí mo wá bẹjú wò ojú ìwé kẹfà kankan náà ni o ìwé ìròyìn Saturday Tribune náà náà sì ni wọ́n ní gbajúgbajà ẹnì ọ jẹ́ pé owó tùlù lóní nídìí máa jínigbé ìyún Evans wọ́n ti dájọ́ rẹ̀ ẹ̀wọ̀n gbére ìnà wọ́n jù ú sí gbogbo ìwé ìròyìn iná ló sì gbé láàárọ̀ yìí hmm. bẹ́ẹ̀ bá ojú ìwé keje ìwé ìròyìn Saturday Vanguard àwọn náà jù ú síbẹ̀ láàárọ̀ tòní. ọ̀dà kò burú bó ṣe wà náà nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí ọba wa wá sóde nìyẹn ojúwe kẹfà ìwé ìròyìn ti The Punch ìròyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tolóyè olùṣègùn ọbásanjọ́ bàbá ìyábọ̀ ẹ̀bọra òwú fi sọ̀rọ̀ pé àwọn òní yé máa ṣètò ìdókòwò ní ìpínlẹ̀ benue pàápàá lórí ọ̀rọ̀ ti dídá iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ sí káàkiri wọ́n ní ọgbà àwọn lọ daburata nípínlẹ̀ Edo ni òkúrẹ́ àwọn pé ti ìpínlẹ̀ Ògùn náà wọ́n ní kọ̀mọ́ ń bà wọ́n pé torí pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ni ẹni ọba kọ̀ tí ọba ṣiṣẹ́ hmm. yóò jalè ni wọ́n pé ìwé kíkọ́ láláì ní ọkọ́ àti àdá kò tí ì pé tó ojú ìwé kẹfà àwọn ìròyìn ti The Punch ni ìròyìn yẹn wà. ọ̀rọ̀ kan rèé ká tó máa lọ sí ojú ọjà ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ wọ́n sọ ọ́ kalẹ̀ sí i wọ́n ní ilé ẹjọ́ tó jẹ́ ti àjọ ECOWAS ti sọ̀rọ̀ wọ́n ní ṣe rí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú èèkànkùgbù ọmọ Yorùbá ni ajàfẹ́tọ̀ ọmọnìyàn Sunday Adéyẹmọ Sunday Ìgbòho wọ́n ní ẹjọ́ rẹ̀ kò sí ní abẹ́ àkàtà ti tàwọn o ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni ìròyìn yẹn wà ojú ọjà là ń lọ bá a bá padà dé lódìdí lódìdí ká máa sọ àwọn ìròyìn kalẹ̀ iná ló kù ọmọ alájẹ ni wá o ajá balẹ̀. ajá balẹ̀. mo bá ń sọ̀rọ̀ ọlọ́run kàṣálẹ́ o. ẹ sọ pé mo ti dé. ìṣọwọ́ dáhùn àdúrà lórí òkè aláṣeyọrí ọ̀jẹ̀dẹ̀jì kejì nítòsí mọ́níyà lójú ọ̀nà sẹ́yìn kò ṣeé ṣàkàwé àwọn áńgẹ́lì ọ̀run tún ti wá ń sọ̀kalẹ̀ lákọ̀tún báyìí pẹ̀lú bí wòlíì ṣe wà nínú àwọ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejì àṣírí ogun ayé the last three days prayer session to round off covenant fasting of our true prophet of the most high God is important for you to attend twenty fifth twenty 26 sixth and 27 seventh february 2022. twenty two ọjọ́ tó parí yẹn yóò lágbára jù aago mẹ́ta ọ̀sán ni kí gbogbo ènìyàn ti péjú pésẹ̀ sórí àpáta orí òkè aláṣeyọrí ní ọjọ́ sunday 27 seventh february 2022. twenty two àṣẹ olúwa ni o kò sì sógun tó gbé gorí àpáta yìí tí kò ní ṣẹ́ lọ́gán open level làkórí ẹ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtọlórin ẹ̀mí ló ń bọ̀ apọ́sítọ̀ olúwọlé àfọlábí bàbá samuel olùṣègùn àròjìbíkàtù his eminence ìbíkúnlé adéríbigbé bàbá alákòóso ọ̀nà ìwà mímọ́ olùgbàlejò ní one oh eight oh two four two four one three seven three ọ̀run àṣeyọrí fẹ́ sí fún ọ lórí òkè aláṣeyọrí kò sí ohun tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ babambari ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o ọba tó ń pínre ayọ̀ wá pínre fún mi o. ayọ̀ ìsọ̀rí ìgbẹ́nijà ọlọ́jọ́ méje ẹlẹ́ẹ̀kan lóṣù mẹ́tamẹ́ta ni lórí òkè àṣẹ ìgbẹ́nijà mountain of authority lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ pentikosta revival ministry níbi tọ́lọ́run ti ti pàṣẹ ọ̀pá àṣẹ iná agbára àṣẹ ìgbẹ́nijà káfí fún ẹni tọ́lọ́run bọ́dá májẹ̀mú àṣẹ agbára ìgbẹ́nijà wòlíì ajínrere isaac adédèjì bàbá ìgbẹ́nijà láti máa tún oníkojúkọ ẹ̀dá kúrò nínú ìgbẹ́kọ̀ ọ̀tá nínú ìsọ̀rọ̀ ìgbẹ́nijà lọ́lọ́run ìgbẹ́ yìí ti ń gbẹ́ni níjà sàwọ̀tá ayé ẹ̀dá tuesday march one battle seven lòmíràn tó kọ́ pẹ̀lú àkòrí ọlọ́run ìgbẹ́nijà a defendant god lórí òkè àṣẹ ìgbẹ́nijà tó wà lẹ́yìn bí òkú grammar school ìdí ìrókò amúlòkọ ọ̀nà kanambadan bẹ̀rẹ̀ látago méjìlá àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan pásítọ̀ tó ní sí ẹbọlá fọ̀ nbẹ̀ pásítọ̀ ayọ̀bámi oyèsànmi bàdà sẹ́wọ̀n ìdídọ́kun pásítọ̀ ọlálọ́kun pásítọ̀ pàdẹ́rẹ́ àwọn olórí ẹ̀mí káyọ̀dé oyèwọlé ìṣòro ayé mi yẹmi david látàbúlẹ̀ Subomi mi adédèjì ọmọlọ́gọ pẹ̀lú àwọn prm choir prophet and evangelist isaac adédèjì lólùg zero zero three three four six one six two seven ọlọ́run ti ṣetán láti gbìyànjú níjà ìwọ ni o mọ̀ rẹ̀ pẹ̀tì onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february first, títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valentine time àṣekágbà àríyá olùkọ́lójú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí lè ṣe àwọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ́ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la place let's go there. Hey, hey jí àgbèjìgbẹ yọ ọ Fresh FM mọ́mí jí o ayẹyẹ èyí gàlágà ju five in one event ni. Oh yeah ṣe ni. gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dr chief mrs olutayo fani tí o kele ọlajẹ bi ló sí ni ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lọ́la kọ̀kọ́. book launch lọ́la kejì. launching of foundation lọ́la kẹta. inauguration cooperative society lọ́la kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garage ìdajì ìbàdàn la ti ṣe. bẹ̀rẹ̀ la gomẹ wa rọ̀dálẹ̀ kẹlẹ́lẹ́. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú lancaster. báyé kọ́rẹ́sì. kukọ́lá gíadé sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti pass ní fi sàlá ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bùn tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yìí ti ń ka yé fẹlẹ mọ ẹ lọlùgbàlejò a máa retí The president, on behalf of the trustees and members of Jericho Businessmen Club, a member club of Central Council of Ibado Indigenes, appreciate God Almighty for keeping the club alive and running for two decades of service to Ibado land and humanity. The club has lined up a number of activities to celebrate the anniversary. Theme JBC at 20, transforming into the dominant agent of change in Oyo State and beyond. From Thursday, 24th February, there'll be commissioning of various community development projects and award of scholarship at JBC House, Ibadan. 25th February, Symposium and Anniversary Lecture by Professor Oladapo Afolabi, CFR. Discussants Chief Adeyemi Sholadoye, Mr. Adebisi Sonda, and Professor Ademola Remu. Mr. Anthony Molade will be the moderator. Venue, Ashiwaju Podiamo Hall, Ibadan House. Time, 3 p.m. Saturday, 26th February, Gala Night and Awards at Kakanfo Inn. Jericho Businessmen Club at 20. Leadership, Service, Impact morning sun. translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù di adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ ìbò òbú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kúnwé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pelu TMA waso sọ èdè òyìnbó Yoruba to da dáa láwùjọ. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn tó bá ti ṣí ẹgbà pò ti ṣí ó ṣí fáínálì rẹ o ẹ̀yin náà sì kúkú ti mọ̀ wípé ntọ́ bá ti yá kan kì í pẹ́ mọ́ àdíá fúlà tètè ọjọ́ tó ń ṣègbéyàwó bẹ́ẹ̀ ló ń kẹ́gbọ́ ọmọ ní wàrà ṣèṣà torí nǹkan mi ìkọ́ o kí gbogbo àkọlé bá tètè kú mú bí ìdodo ẹ̀fọn ni ẹ kúkú mọ̀ pé lẹ́yìn ìgbéyàwó hmm. ìkómọ náà ní tẹ̀lé kéèyàn jẹ ka ọmọ ni pẹ̀lú ìdùnnú ẹ bá ti jẹ ka ìgbéyàwó jẹ tọmọ yóò tún jẹ tọjọ́ òbí kò burúkú bàjẹ́ ẹ jẹ́ gbéra láti inú ìwé ìròyìn ti The Punch èyí tá gbangba ìwé ìròyìn yìí ní ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tọkọ gbogbo aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n tọjàmọ́ epo bẹntiró ìníyàn lọ rèé ńlẹ́fùrùgbàgbọ́sí o <laughs> apá gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ nínú ojú ìwé kẹfà ìwé ìròyìn ti the punch ni wọ́n yí pé àwọn àjọ elépo bẹntiró nílẹ̀ yìí ẹni eh, wọ́n sọ wípé gbogbo àwọn àjọ tọ́rọ̀ kàn tí wọ́n ṣe ètò àkóso ààbò tó péye lórí pínpín àti ríra epo bẹntiró ẹni wọ́n mọ̀ fi apá kún itan kó lè tó hà kó lè kárí ilé kárí oko ní ìlànà ẹlẹ́gìrì èrò tì ní lójú ogun láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ NNPC ní ti wípé kí epo pínpín kiri kó lè jẹ́ pé yóò gbìnà tí ò sì ní sẹ́ni kankan tí ọmọ ti epo mọ́nu kòtò mọ́ parọ́ mọ́ wípé wọn ò wá jẹ́po ní àwọn ò ríra ní wọn ò gbépo fáwọn ní wọn ni kọ́mọ̀bà sí àyè fún mọ́ lílùgọ́ àwọn èké ọ̀dàlẹ̀ iléeṣẹ́ epo ni àwọn fi nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ elétò ààbò tí rìn káàkiri ìlú nígbà tí ń gbẹnu sọ fún àjọ NNPC lórílẹ̀‐èdè wa Nàìjíríà agbẹnusọ wọn Garubadin Mohammed wọ́n pe ẹ̀ka olú iléeṣẹ́ ti àjọ NNPC tó fìkàlẹ̀ sílùú Àbújá ibẹ̀ náà ni a ti ṣe ìpàdó kan fẹ́rẹ́fẹ́ níbi ọwọ́ aago méjìlá ní ọ̀sán àná eléyìí ti ṣe ọjọ́ Jímọ̀ olóyin kó tó di pé wọ́n múra láti lọ rèé kírun Jímọ̀ wọ́n pe ìpàdé náà lọ́dá lórí wípé ṣé àwọn aráàlú ṣe ń halẹ̀ àpáàpáà àwọn iléeṣẹ́ epo tí wọ́n jẹ́ epo kọ̀ọ̀kan bí wọ́n ti ń halẹ̀ kò sépo kèsépo ṣé bẹ́ẹ̀ náà ni ọ̀wọ́ wa mọ̀ sépo ni gbogbo epo tọkàn ń rù bọ́ọ̀ta gijangijan láti ọ̀dọ̀ àjọ elépo bẹntiró ṣé ibo níwà ń wọlé sísinrasínra wípé tó sì jẹ́ wípé ọ̀sẹ̀ kẹta rèé tí ọ̀rọ̀ pé epo bẹntiró ó ti di pé ọdún pé àwọn èèyàn ń to àtògbémúlémú nílé epo tọ́wọ́ àti di ọ̀wọ́n gógó tí wọn ò ríra tó sì di wípé ó ti di ti owó rẹ̀ tó ń peléke tó ń pele mọ́ wọ́n wípé ṣé bí àwọn àwọn àjọ tọ́rọ̀ kàn nípa ètò àkóso mímú ètò ààbò péye nípa títà àti ríra epo bẹntiró bí wọ́n ti máa wò rèé tájọ NNPC sì ṣe tiwọn tí ó jẹ́ wípé wọ́n ń ṣẹ̀wọ̀n tí wọ́n lè ṣe ọ̀gbẹ́ni Garubadi Muhammed lọ́wọ́ wípé ní ti ti ṣe ọ̀sán òní ọjọ́ àbámẹ́ta eléyìí ti ṣe ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí iná ni gbogbo àwọn àwọn ò ní fi ọ̀gá pé ọ̀gá àwọn ò sì ní fi ọmọṣẹ́ pé ọmọṣẹ́ gbogbo àwọn ni àwọn ò kó aṣọ ọ̀tẹlẹ̀múyẹ́ sí ọrùn gògògò tí àwọn ó sì mọ wá yíde ìlú káàkiri àwọn ó ti wá pín àwọn ẹ̀ka àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àjọ NNPC tí wọ́n lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí ń rí sí pínpín àti títa epo bẹntiró àwọn ó pinra àwọn yẹlẹyẹlẹ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí bẹ ní abẹ́ òrùlé orílẹ̀-èdè wa Nàìjíríà lè tọ́jà pé ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì iná lọ́jà pé ọ̀rọ̀ pé epo bẹntiró ni ọwọ́n ni ń fi ní apè wọ́n pé àtògbémúlẹ́mú nínú ẹnu ká ẹ mọ̀rọ̀ wípé nílùú Àbújá wọ́n fi ẹ̀yìn báàfù àbí bàs àlàáfíà wọ́n fi ń gbé ipò bẹntiró ni ibẹ̀ yìí ṣebi tẹ́pọ̀ tilẹ̀ wọ́n wípé ó rú àwọn lójú ó ní ìlú àbújá gan tọ́jà olúùlú ilẹ̀ wa nàìjíríà àtògbémúlémú ni tí gbogbo títì tó di pẹ̀pẹ̀pẹ̀ wípé àwọn ti yan àwọn òṣìṣẹ́ àwọn káàkiri wọ́n ti jábọ̀ wá fún àwọn nílé wọ́n pé ní ìpínlẹ̀ kogi wọ́n pé ní ìpínlẹ̀ ògùn wọ́n pé ní ìpínlẹ̀ kebbi wọ́n pé ní ìpínlẹ̀ kaduna ìpínlẹ̀ kano ìpínlẹ̀ sokoto ìpínlẹ̀ nasarawa ìpínlẹ̀ katsina ìpínlẹ̀ eh, ògùn kódà wọ́n pé ìpínlẹ̀ ọ̀yọ́ wa ní àyín gan olóbó ti dé sí etí gbọ́ àwọn wípé ọ̀pọ̀ lè pọ̀ ní tìmọ́nu kòtò kòsẹ́pọ̀ kòsẹ́pọ̀ kòsẹ́pọ̀ tó sì jẹ́ pé epo ń bẹ ní ọ̀dọ̀ wọn wọ́n wá wí pé kéku ilé ọgbọ́ kó sọ fún toko ọ̀gbẹ́ni Garba Din Mohammed ní sọ̀rọ̀ o tó ń sojú fún àjọ elépo bẹntiró nílẹ̀ yìí ó pé kí àdúró gbọ́ kóró fóòbẹ ó pé ẹni tí ṣìnkún òfin àwọn báyìí mú tí pàkúté tí àwọn bá kẹ́ sílẹ̀ tọ́bẹ̀ ìpayédé gbẹ̀gẹ́ mọ irú ilé epo àti ẹni tó ní ilé epo bẹ́ẹ̀ náà ní kókósẹ̀ wọn lórí gẹrẹrẹ mọ gẹrẹrẹ àwọn òṣèrú ilé epo bẹ́ẹ̀ pabambamu ni tọ́jà pé ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ tó àwọn òṣìṣẹ́ àjọ NNPC lórílẹ̀ wa Nàìjíríà wọ́n pè fún kí àwọn tí wọ́n jẹ́ òṣèlú ètò ààbò tí ń rí sí àti pípé epo bẹntiró kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn láti lè bá àwégbò dẹ́kun fún àwọn tí tí wọn ò ta tí ó pé wọ́n fi ìyà jẹ aráàlú ẹ bá ti dójú ìwé kẹfà nínú ìwé ìròyìn ti the punch ẹ tún mọ bó ṣe ń lọ ńbẹ. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ jẹ́ lìṣó nínú ìwé ìròyìn Saturday Vanguard níbi tí èmi ó ti kọ́kọ́ mú ìròyìn àkọ́kọ́ eléyìí tí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ àkórí ẹ̀ sí ojúde mọ̀nì tó ní ń ṣe pẹ̀lú bíbuwọ́lù eléyìí tí ààrẹ tó buwọ́lù àbá òfin tó rọ̀ mọ́ à lórí bí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari bó ṣe buwọ́ lu òfin tuntun tọrọ máa ń dìbò lórílẹ̀‐èdè Nàìjíríà lánàá kódà gan pa wọ́n pé eléyìí ti ṣe àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC ni wọ́n ti pé òní yìí gangan ni àwọn ó ṣe bẹ́ẹ̀ ni àwọn ó pè bírí kó tó ṣe ìpàdé alágbára kan o eléyìí táwọn náà ó tún fi pé tó bí ohun gbogbo yóò ṣe lọ rèé fún ti ìbò gbogbogbò tọdún twenty twenty three tá à ń wò lọ́ọ̀kan lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní gbogbo bí ààrẹ bí ó ti ṣe buwọ́ lu àbá òfin tuntun ọ̀hún òun náà ló dàbí ìgbà tí èèyàn ò bá tún ata lọ sí gbẹ̀gìrì àná o torí pé n tí òfin bá dé lánàá nílànà ti ìdìbò kò jọ ọ́ mọ́ ní ti eléyìí tí ààrẹ tún ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó buwọ́ lù lánàá òde yìí torí ìdí abásìrèé táwọn náà fi yá pébírí kótó pébírí kòtò láti lè tètè wo kí là ṣe láti lè tẹ̀lé àbá òfin tuntun tí ààrẹ buwọ́lù ọ̀hún ẹ̀wẹ̀ wọ́n ní ààrẹ iná ló pé tó bóun ṣe buwọ́lù àbá ètò òfin ìlànà ìdìbò tuntun ọ̀hún òun kọ abala kan bẹ́ẹ̀ o abala eléyìí ti ṣe abala kẹ́hìnléní ọgọ́rin iná ni ààrẹ pé òun ọ̀faramọ́ àti pé kí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n tètè ṣe bẹ́ẹ̀ lọ pẹnu pọ̀ sọ̀rọ̀ lórí àbá òun kí wọ́n sì mú àtúnṣe kí wọ́n mú bá àbá òun o wọ́n ní ìdí abá eléyìí tí ààrẹ fi sọ bẹ́ẹ̀ ààrẹ ṣe é lálàyé ààrẹ ní nǹkan tí abala yìí ti ń sọ ó ní wípé ẹnikẹ́ni tí bá ń bẹ ní ipò mínísítà tàbí ẹnikẹ́ni tí wọ́n bá ti yàn sí ipò òṣèlú kan kò ní láǹfààní à ń dìbò tàbí à ń dìbò ó fún nígbà tí wọ́n bá ń ṣe ètò ìdìbò nínú ìbò abẹ́nú inú ẹgbẹ́ òṣèlú ààrẹ nírú eléyìí sì ṣe bẹ́ẹ̀ ó tako òfin orílẹ̀-èdè wa nàìjíríà torí ìdí èyí ń kọ́ òun wò ó sọ́tún òun wò ó sósì àwọn nǹkan tó jẹmọ́ ọwọ́ abala ọ̀hún tèmọ́ àwọn eléyìí tí wọ́n pè é iṣẹ́ apá bíi nínú abala ọ̀hún bíi iṣẹ́ kejìlá abala ọ̀hún gẹ́gẹ́ òun ọ̀fẹ́ àtàn mí káà náà lọ wò dáadáa níta bala abẹ́hùn kò sí lára tó ń ti ìbuwọ́lù báyìí o ó dìgbà tí wọ́n bá lọ mú àtúntò bá ọgbà bẹ́ẹ̀ iná sì ni ẹnì tó jẹ́ ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ yìí ọ̀mọ̀wé Ahmed Lawan ló náà ti yà sọ̀rọ̀ lánàá òde yìí ó ní ti ààrẹ ń fẹ̀hùn ọgbà bẹ́ẹ̀ ni àwọn náà ó sì ṣe bẹ́ẹ̀ làwọn ó tètè lọ jókòó táwọn ó wò ó tí àwọn ó sì pẹ̀kẹ́lù láti rí wípé àwọn tètè mú àtúnṣe bá bí ààrẹ ṣe ń fẹ́ kó lè rí bó ti ṣe yẹ kó rí o wọ́n wá pé ọ̀rọ̀ ti wá ń jáde báyìí o láti ẹnu àwọn èèyàn lórí ìgbésẹ̀ tí ààrẹ gbé nígbà tí òun ó mọ sọ̀rọ̀ ní tiẹ̀ ẹnì tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà títúnṣe títúnṣe gómìnà ti ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí òun náà ló sọ bẹ́ẹ̀ wípé sàdánkátà ààrẹ o ó ní ìmú ìlérí ẹni ṣẹ iná ni òun lè fi ṣe àkórí ìgbésẹ̀ eléyìí tí ààrẹ gbẹ̀hùn tó sì jẹ́ eléyìí tí ọ̀tẹ̀nilọ́rùn gbà bákẹ́ náà ni wọ́n pe igbákejì ààrẹ ńlẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n Àtíkù Abubakar òun náà ti kà á sétí ayé o ó pe ìbuwọ́lù òfin ìlànà ìdìbò tuntun tí ààrẹ ṣe lánàá o ìyẹn ààrẹ Muhammadu Buhari òun náà ni yóò jẹ́ kí ìpèníjà kọ́ mọ́ wọn fún ìbò gbogbogbò tọdún 2023 tó ń bọ̀ lọ́nà ní ti Sàràkí tó náà ti fìgbà kan jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà gbé sàdánkátà sàmọ́ sangudu fún ààrẹ Muhammadu Buhari lórí ìgbésẹ̀ òun o ṣàwárí ní ti àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n máa ń tàkù ọ̀rọ̀ síra wọn mọ̀ ni wọ́n ní ọ̀rọ̀ iná ló ṣe bẹ́ẹ̀ ni ó ń jáde o láti ẹnu ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní Nàìjíríà ìyẹn ẹgbẹ́ òṣèlú APC ní ti àwọn fi ń sọ̀rọ̀ pé ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Muhammadu Buhari tó gbé yìí òun náà ni ó fi kọjú ọ̀rọ̀ sí àwọn òfin ìṣebẹ́ẹ̀ṣe òjòòró nínú ìlànà ètò òdìbò eléyìí ti ẹgbẹ́ òṣèlú alábùradà ńlẹ̀ PDP tí wọ́n ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń tẹ̀lé wọ́n ní ẹ tó fi ọ̀rọ̀ síta òun náà ni sẹ́nitọ̀ John James Akpadu Ejeagha wọ́n ní ó fi ọ̀rọ̀ síta ni o ó ní ní báyìí ajagun ṣẹ́gun lórí àwọn bayobayo ọ̀nà láti dìbò nínú òfin òun náà ni a mọ̀ pé ìbuwọ́lù òfin tuntun eléyìí tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ ṣeun àmọ́ ẹlẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n pe lẹ́yìn òsọkà làwọn náà ń dá a padà ṣé bówe bá kú jọ òwe ẹni béèyàn bá sọ pé òun ọ̀sọ̀rọ̀ ajá ti wí pé ẹ̀rùjà níbà wọ́n pe PDP ní ọ̀ àbẹ́ ẹ̀wà rí jàgínníyòdò àmọ́ kí yín o ẹ ṣeun o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkí gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo yín la kí torí pé ẹ̀yin lẹ kí wa lẹ́yìn láti lè ṣe kíni o láti lè jẹ́ kí ìjọba mọ̀ ọ́n lọ́rọ̀ ní búburú wọ́lu àbá òfin tuntun bí ó ṣe jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP iná ló pe tó àbẹ́ òfin tuntun yìí gbọ́dọ̀ wá gbọ́dọ̀ jẹ́ mímú ṣẹ wọ́n ní bí èyí bá wá ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n wà ṣe bẹ́ẹ̀ ni wọ́n pe ẹ̀ tí ń sọ̀rọ̀ òun náà ni agbẹnusọ lẹ́gbẹ́ òṣèlú PDP yìnyín débọ̀ olóògùn àgbà wọ́n ló ní ibi tí ohun gbogbo tí ó dé dúró báyìí àfi ká ṣe sàmọ́ sangudu ni o sí àwọn tí wọ́n jẹ́ ti ọmọlẹ́gbẹ̀mọ asòfin lẹ́gbẹ́ òṣèlú PDP àti àwọn yòókù lẹ́yìn tó jẹ́ pé gbogbo wọn òun náà wọ́n jọ sọ pé dandan rárá kí òfin yìí kó jẹ́ bùbùwọ́lù ìròyìn yẹn gùn gan ó gbéra láti ojú ewé karùn-ún di ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Vanguard ni belenjambele mi rọra já torí pọ́n kẹnu ọ̀dà bó ṣe já bẹ́lẹ́ ń já yẹn lágbo òṣèlú náà ni èmi náà ó tún wọlé sí jìgan ìwé ìròyìn Saturday Punch ti ń bẹ ní ọwọ́ mi lọ́mọ jẹ́ kí n rí ìròyìn kan tó lé téńté sí ìta gbangba rẹ̀ tó sì lọ́ọ̀rẹ́ balẹ̀bàgẹ̀ sí ojú ìwé keje ìwé ìròyìn yìí o níbi tí ó ti jẹ́ wípé ẹni tí í ṣe ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ yìí Aṣíwájú Bọ́lá Tinubu tó tún ti gbà kan rí jẹ gómìnà ní ìpínlẹ̀ Èkó anáòde ni bàbá mọ̀ fọkọ̀ọ̀kọ̀ ẹ̀ mọ́lẹ̀ ńlọ wípé nǹkan kan ò ṣe òun o nǹkan kan ò ṣe òun rárá ó ní pé òjòjò kan kan ò ṣe ògún lọ́dọ̀ tòun kókókó iná ni ara ọ̀tá kẹ́nìkan ni mọ́rí òun bíi pé òun ń ṣàìsàn nínú omi ara àbí ẹ̀já ara o ò ilé tó sì jẹ́ pé irọ́ ọkú ni wọ́n pa á mọ̀ dá ó ní kò sí nǹkan kan tí yóò mú ikú pa ẹ̀ta òun lójúràn ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní tòun nípa ti ètò òṣèlú ní ti pé òun lọ rèé díje fún ààrẹ ní ọdún 2023 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ẹ mọ̀ rò wípé bóyá òun fẹ́ díje dupò ààrẹ bó ń bá wa wọlé sóróyè tán ẹ wà á rí n bí ààrẹ gbẹ́lẹ̀ mọ́sìkú ààrẹ tí ọmọ wa ń gbé dígà lọ́wọ́ kí tí ọmọ gbẹ́sàárẹ̀ àbí tí ọmọ rubiriki rubulọ́ọ̀kù káàkiri hùhùn o ó ní kì í ṣe bẹ́ẹ̀ o ó ní òun èé ṣe ààrẹ yẹ̀bùyẹ̀bù bó ń bá wọlé lọ́dún 2023 ó ní bàbá tá a bá bá wagun ńlá kọjú mọ́ ìní ọ̀rọ̀ wípé n tí ó mú àgbéga bá ilẹ̀ wa Nàìjíríà ńlọ jẹ òun lógún bólógún ẹrú ti ṣekú táṣọ tọ́jú ọ̀kan oṣù bí ti ń wí ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ìwé ìròyìn ti the punch lójú ìwé keje ó wípé ṣe ẹ̀fẹ́ gbọ́ ó ní kò sí ẹnìkankan tí ó jẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí ibi tí ọ̀rọ̀ ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà wà tí ó pè kọ́ máa bàjẹ́ lọ bọ́bá tó débẹ̀ bí ó ṣe pé kó tó máa dá a sí i wọ́n ní àkókò tí bàbá sọ̀rọ̀ yìí ní àná ti ṣe ọjọ́ Jímọ̀ iná lọ́jọ́ yìí pé nígbà tí ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ìyọ̀n aṣíwájú bọ́lá ahmed tinubu lọ́ọ̀rẹ́ kàn sí atọ́jà tìlú òṣogbo ọba jimoh Oyètúnjí ní àkókò ètò àbẹ̀wò náà tí ó sì mú kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ sọ èròǹgbà rẹ̀ ní àwọn ète àti èrò àti ìpinnu àti ọjọ́ iwájú rere tó ní fúnlẹ̀ wa Nàìjíríà ní ti ń ṣe láwẹ́láwẹ́ ó pé bàbá àtà ọjà ó pé kádìí ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o kí ẹṣin ọba kí ọjà kó pẹ́pẹ́pẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kẹta sì wí kó sì di okinni ó wí pé ṣe é rí òun láì fi ti ẹlẹ́yàmẹ̀yà ṣe tàbí ẹgbẹ́ òṣèlú kankan ó ní ṣe é rí ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà dé dúró ẹ ẹni tó bá mọ̀nà náà ló yẹ kó tọ̀ ọ́ nínú ọ̀rọ̀ tiẹ̀ náà gẹ́gẹ́ bí ìmọ̀ràn ṣé báwo bá kì í fún ni à á kì í fún awo ni o wọ́n sì pé bọ́rọ̀ bá ti ṣáájú ọ̀rọ̀ kan náà ni yóò tó tẹ̀lé wọ́n nígbà tí ọ̀rọ̀ ẹni ti ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó síwájú láti jẹ́ kí àtàwọ̀jà tìlú Òṣogbo kọ́mọ̀ntì ọba wa gangan ní àkókò ètò àbẹ̀wò náà wọ́n pe ọba Jimoh Oyètọ́jí bá pé ọ̀dà kò burú gbogbo ẹ̀yin èèyàn ṣàkóṣàkó tá ẹ̀kọ́ wọn rìn pẹ̀lú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo yín mọ kí o láì rọmọdé sí láì dà àgbàlagbà sí ṣùgbọ́n nígbà tí ó jẹ́ wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ń tọ́ sọ kalẹ̀ iná ni àwa gan gẹ́gẹ́ bíi ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tá a sì jẹ́ lọ́balọ́ba táwa náà ń jíròrò láàrin ara wa wípé ibi tó orílẹ̀-èdè wa Nàìjíríà dé yìí kò yẹ kí ògo rẹ̀ ọ̀tà kú sójú kan náà ó yẹ kó tẹ̀síwájú ni ẹni tí ó sì tún tẹ́wọ́ gba ètò àkóso lọ́wọ́ ẹni tí ṣe ajagungbẹ̀bọ̀n ti Muhammadu Buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó jẹ́ ẹni t tọ́jẹ́ wípé yóò mú ìyàtọ̀ míì tún bá ntí ààrẹ ti ń bá bọ̀ lójúnà tí ó fi jẹ́ pé yóò jẹ́ ìdùnnú gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n pe lára àwọn èèyàn ṣàǹkóṣàǹkó tí wọ́n tẹ̀lé aṣíwájú bọ́lá ahmed tinubu iná ni àtìrí àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ fún ètò ìka ètò ìpolongo fún ti ọdún 2023 láti jẹ́ pé kó di ààrẹ wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé àwọn ládéládé kan àwọn náà sì kọ́ bámúbámú tí ìlú Òṣogbo tó àlejò ní àná ọjọ́ Jímọ̀ wọ́n wá ìpè nínú ọ̀rọ̀ ìwúrí eléyìí tí ọba Jímọ̀ Oyètúnjí ti ṣe àtàjà tìlú Òṣogbo tó gbogbo àwọn tí wọ́n kọ̀ wọ́rìn pẹ̀lú ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC lánàá ní ààfin ọba rẹ̀ ẹni wípé ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin tí ẹ sọ wípé ẹ jẹ́ alátìlẹyìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ibi tá à ń lọ ní ká o gbogbo àgbè àáfọ àáyá àápin yẹlẹyẹlẹ tí yóò fẹ́ dàbí gbà wípé ẹ̀yin alátìlẹyìn máa ń ṣe fúnra yín ní ẹni tẹ́ ẹ bá ń tẹ̀lé ẹ má dánwò tí ọmọ mú ìjà wá o ohun tí ó mú ìpẹ̀tù sí orílẹ̀-èdè wa nàìjíríà wá tí orílẹ̀-èdè wa nàìjíríà ó sì fi tùbàtùṣẹ ó ní ká ẹ̀gùn lé o bí ètò ìpolongo bá ti gbìnà yá tán yányán pé àjọlé tó dìbò fààyè gbà yín ẹ dákun o ẹ má kọrin ọ̀tẹ̀ ẹ má lukuru ẹ má lu àjà ẹ má pòwe ẹ má pàṣàmọ̀ tí ọmọ dá ogun sílẹ̀ láàrin ìlú pòtórí ẹni bá la ṣe gẹ̀ẹ́ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ìròyìn kan eléyìí tó ní ń ṣe pẹ̀lú ẹ dákun ẹ là wá léwu torílẹ̀-èdè Ukraine tó jẹ́ wípé òun gangan náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní Ukraine tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pariwo wípé ẹ wá yọ wá nínú ewu yìí wọ́n ní bó ti ṣe jẹ́ wípé nǹkan ọ̀fẹ́ fararọ mọ́ lórílẹ̀-èdè Ukraine tòun ti bó ṣe jẹ́ pé orílẹ̀-èdè Russia àwọn tí wọ́n ti pé àní àní òsí o àwọn ti ṣetán láti dáná ogun ya orílẹ̀-èdè Ukraine wọ́n ní ìṣẹ̀lẹ̀ gangan òun ló mọ̀ ń jáde tó ti jẹ́ pé ọ̀pọ̀ àwọn òbí àti àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní Ukraine ni wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ dákun ẹ bá wa wá ojú náà láti kó àwọn ọmọ wa padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà táwọn akẹ́kọ̀ọ́ náà sì pé ẹ dákun ẹ wá yọ wá léwu kúrò ní orílẹ̀-èdè Ukraine wọ́n ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò sé o lórí bí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀ nàìjíríà náà ṣe ń rí àwọn akẹ́kọ̀ọ́ bíi ẹgbẹ́ wọn àti àwọn ọmọ orílẹ̀-èdè Poland míì tí wọ́n jọ ń gbé ní Ukraine tí kó wá àwọn tí wọ́n ti ń wá ọ̀nà torí pé àwọn lè gba ojú ọ̀nà tí èṣe ti aláǹgbá ojú òfurufú fi padà sí orílẹ̀-èdè kó wá àwọn o wọn níbi kíní ọ̀hún ti ṣe wá ká àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún mọ́ orílẹ̀-èdè Ukraine ó ní ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ jáde lé lórí pé ẹ mọ̀mọ̀ wò wá rìn ẹ mọ̀ ṣàánú wa wọ́n ní àmọ́ ọ̀rọ̀ ti wá ń jáde báyìí látẹnu ẹnì tó jẹ́ pé òun náà ni aṣojú orílẹ̀-èdè Ukraine ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Kradoda Valeri wọ́n ní Valeri ti sọ̀rọ̀ lánàá òde yìí nígbà tó ti ń sọ̀rọ̀ ó ní ẹ̀wọ̀ ẹ má jẹ́ atanra wa jẹ́ o ká má fi ẹ̀kọ́ tanná fúnra wa àní àní òsì kò sí ọ̀nà tí wọ́n fi lè kó ẹnikẹ́ni gba ojú òfurufú kúrò ní orílẹ̀-èdè Ukraine lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ìjọba abẹ̀ ń kọ́ ò wọ́n ti gbégi lé kí bàálù kankan kó tún fò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lálàyé yìí náà ló fi léde o nígbà tó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ òkèrè lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn Godfrey Oyema nílùú Àbújá wọ́n ló sọ fún Oyema pé tó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ mọ̀ wípé òfin ti wá ní ìlú tàwọn wípé bàálù kankan gbọ́dọ̀ fò mọ́ ajá sí wípé ńkọ́ ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti gba sùúrù nù nígbà tó náà ó máa sọ̀rọ̀ wọ́n ní lórí ẹ̀rọ eléyìí tó jẹ́ torílẹ̀-èdè wa nàìjíríà móhùnmáwòrán ibẹ̀ náà ni mínísítà fún ohun tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ òkèèrè ní nàìjíríà òyìn àmàlò náà ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wá kéke o tó pé ẹ wo ọgbà tá a bá ti lè gbọ́ pé kí bàálù ó fò ní orílẹ̀-èdè ukraine ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ti ṣetán láti lọ la àwọn ọmọ rẹ̀ kúòmbẹ̀ nínú ewu kí wọ́n sì kó wọn wá sílé o ó ní àmọ́ òun àti àwọn tí wọ́n jẹ́ aṣojú lóde Ukraine ti jọ sọ̀rọ̀ tó sì jẹ́ wípé gan wọ́n ti fi àwọn lọ́kàn balẹ̀ wípé àwọn náà ti bá àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ ní Ukraine sọ̀rọ̀ wípé báyìí ni ẹrìn báyìí ni ẹrìn ibi ni ẹdẹ ibi ni ẹ mọ́ lọ ó ní gbogbo ìlànà oníkú wọ́n sàrí pé wọ́n ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé bí wọ́n bá sọ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ tí lóńgẹ́ fúnra ẹ̀ náà sì jẹ́ ewu ọ̀nà tá a tún gbé gbà ọlọ́wà tá a fi bọ́ lọ́wọ́ ewu bá a ti ṣe lè láǹfààní àti lọ kó wọn báyìí àwọn ìlànà tí wọ́n là kalẹ̀ hùn káwọn náà ó sì yà á máa tẹ̀lé ìyẹn ojú ìwé karùn-ún ni o ó tún kún bẹ̀ kẹ́kẹ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ táwọn náà sọ lójú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ni mo kàn ká ìròyìn eléyìí mọ́ o wọ́n pé gbajúgbajà olówó kàndùkàndù ni nídìí iṣẹ́ ìjínigbé tí gbogbo ayé mọ̀ sí Evans wọ́n ló ti gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére báyìí o ilé ẹjọ́ gíga kan eléyìí tó kalẹ̀ sí ìpínlẹ̀ ti èkó níkẹjà òun náà ni ọ̀dájọ́ lánàá òde yìí fún kànáńjàngbọ̀n ajínigbé ọ̀hún èèyàn tí orúkọ rẹ̀ ń jẹ́ chukwu ememe owuamadike wọ́n ní eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n mọ ìnagijẹ rẹ̀ sí evans wọ́n nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ Hakeem Oshodi wọ́n ló ní pẹ̀lú gbogbo ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó Sherry Evans àti àwọn méjì míì tí wọ́n jẹ́ ìsọmọgbé rẹ̀ Uche Amadi àti Okochukwu Nwachunwu wọ́n ní gbogbo wọn pátá òun náà ni wọ́n jẹ̀bi ìlọ́wọ́ papọ̀ sùpàǹpà máa la rèé máa jí àwọn èèyàn gbé eléyìí tí wọ́n fi kàn wọ́n níwájú ilé ẹjọ́ ó ní pẹ̀lú bí wọ́n ti ṣe wá gbé ọmọ ọ̀gẹ́rẹ́rẹ́ fi báwájú ilé ẹjọ́ lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2017 táwọn sì ń fa ọ̀rọ̀ ọ̀hún fàǹfàǹfàǹfà ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí òun ẹ̀rí máa jẹ́mi ìṣó àti gbogbo àwọn nǹkan tí wọ́n sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wá sí iwájú ilé ẹjọ́ àní àní ò sì sí ìdájọ́ ilẹ̀ yìí lórí ìjẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan Evans òun náà ni pé ẹ̀wọ̀n gbére òun ni ó lọ báyìí o ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune níròyìn yẹn wà. ọ̀dà kó di wípé a lò ojú ọjà kí nǹkan rọra sí fìlà ìròyìn yìí ni nígbà tí ẹni tí í ṣe olóyè olùṣègùn ọbásanjọ́ ẹni ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ń ṣàdéhùn ogun tí ó bá mú àgbéga ètò ọ̀gbìn náà ni yóò jẹ àwọn lógún sí i wọ́n pé ìpínlẹ̀ Benue ó kó àwọn tó ti lọ bí rẹ́rẹ́ wọ́n ní àwọn òsì ní faramọ́ gbogbo àwọn tí ń kó ẹran jẹko tí ń ba nǹkan èrè oko jẹ́ torí pé iyán ló ń kan jẹ ọkà lóògùn àìrí rárá ńlá ń jẹ̀kọ́ ò kẹ́nu ó sì mọ́dìlẹ̀ ẹ̀ẹ́nì gbúgbúrú wọ́n sì pé iṣẹ́ àgbẹ̀rẹ́ iṣẹ́ ilẹ̀ wa ni gbogbo àlàyé tí bàbá ṣe lórí ẹ̀ ẹ̀ẹ́gbọ̀ngbà bá dé láti ojú ọjà ojúwe kẹfà ìwé ìròyìn ti The Punch látùnbalẹ̀ bàgẹ̀ sí ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ nígbà tí ọlọ́run dá ìkólọsí òní padà àwọn sì dàbí ẹni tí ń làálàá. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tún gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà títí ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon Adewale ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Oyo state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ òbí a ó bá ṣe ní t ta lárinrin ni kágbálù kágbàjọ bá a ṣàjọyọ̀ kábà gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn títì ọ̀pọ̀ olórin òṣèré pèdèpèdè adẹ́rìnpẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọgọ́ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bíi eob Friday gangan aago mẹ́ta ọ̀sán ni red carpet yóò bẹ̀rẹ̀ káàdì yóò sì gbòòrè gẹ̀jígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé all white birthday bash eob multi-concept nigeria limited ló pàkéjì ẹ̀. ó ní wìtí gọ́dún. 52 solid weeks of divine eternal providence by Jehovah Jireh. B at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Àkókò tó to tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ yẹn bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ mi wò àkọ́kọ́ lọ́dún twenty twenty two ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì yìí òun lásìbẹ̀ ọwọ́ tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ṣe bọ́lọ́n papa authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehovah ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó yẹ tìlẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì ọjọ́ pípẹ́ kò di mímú ṣe láyè o aago méje àárọ̀ ó ní bẹ̀mí wò ń gbéra sọ àbáṣọ̀rò ọlọ́jọ́ mẹ́ta oní òṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú yanyan sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí ọ̀ ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Olúṣẹ́gun Agagu University of Science and Technology Òkìtìpupa Ondo State formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME, candidates who choose the university as their first choice and second choice, or did not choose at all, are advised to do a change of institution to OAU State. as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU STEC as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng. For more inquiries, call 0803 864 3492. Announcer Ganiyu Oke Saleo Registrar. balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ojú ìwé kẹfà ìwé ìròyìn ti the punch tó jáde fún tòní eh. ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn ní inú oṣù kejì ọdún 2022 ìnìròyìn kan bẹ láàrin gbogbo rẹ̀ ló wípé ẹni tí í ṣe olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bàbá tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ènìyàn túbọ̀ ń fi ọwọ́ ìdánilójú wọn gba ẹran láyà yàtọ̀ sí egungun o lórí wípé ohun tí ó mọ jẹ́ kí ìtẹ̀síwájú ọba àwọn nípa mímọ dá iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ káàkiri ní àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà iná ni yóò jẹ àwọn lógún wọ́n pẹ́ ní ìpínlẹ̀ benue wọ́n pé oko àwọn lọ bí rẹ́rẹ́ ni òun lè tó sì jẹ́ wípé pẹ̀lú bí àwọn tí ń ba nǹkan rí oko jẹ́ bó sì jẹ́ wípé bí wọ́n ti ń ké wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀rù ká tó wọn ní síbẹ̀síbẹ̀ àwọn ò ní tàtí o láti jẹ́ kí àgbéga kó bá iṣẹ́ àgbẹ̀ wọn nítorí wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè ni o ó dájú wípé ìwé kíkọ́ láláìsí ọkọ́ àti àdá kò tí ì pè é wọn ní bẹ́ẹ̀ sì rẹ̀ iyán ọkà lóògùn àìrí rárá là ń jẹ̀kọ́ kẹnu ọmọdìlẹ̀ ti gbogbooru ìpínlẹ̀ Benue ni bàbá ti sán kété ẹ̀ lánàá nígbà tí wọ́n pé wọ́n lọ́ọ́ rẹ̀ ṣe sí gbogbo àwọn oko èyí tí ó fẹ̀ lọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tọ́jàmọ́ wípé wọ́n fi gbin ntọ́jàmọ́ bíi èso mọ́ngòrò tọ́jàmọ́ bíi igi tí èso tí wọ́n fi gbin igi ọ̀pẹ èyí tí wọ́n fi gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà àti ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pé ní bàbá kó àwọn ọ̀dọ́ sòdí ní wípé ṣe é ti rí àtẹ́lẹwọ́ ẹni kì í tan níjẹ lọ́rọ̀ iṣẹ́ àgbẹ̀ kò sí yẹn bá gbin nǹkan ẹyọkan tó rọ ẹyọkan àgbàdo sí inú ebè nígbà tí ọba máa wù tí ọ ọmọ ta kì í ṣe ọ̀rọ̀ kan ìní ọmọ bọ́ ta mọ́ wípé iṣẹ́ àgbẹ̀ ó pé fún ẹni tó bá lè fi ara balẹ̀ tó sì ní ẹ̀mí ìtẹ́lọ́rùn láti lè bá a ṣe tí ọmọ retí ọlà òjò wọn ni wípé bẹ́ẹ̀ yẹn bá sì ti lè bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ó ti di dandan kí nǹkan rí oko kọ́mọ yọmọ kọ́mọ ṣe é tà kọ́mọ ṣe é mú jẹ wípé iṣẹ́ àgbẹ̀ nìkan irinṣẹ́ tó dájú wọn ló pé òun ní tẹ̀tì o láti jẹ́ kó wọn mọ mú ìdàgbàsókè bá iṣẹ́ ọ̀gbìn wọn ò bá àmọ́ ba nǹkan rí oko jẹ́ wọn lápẹ́ kì wọ́n lọ o nítorí pé kì í dùn mẹ́ni tó ṣiṣẹ́ àgbẹ̀ nínú káwọn kan wá máa ba nǹkan rẹ̀ oko rẹ̀ jẹ́ nígbà àkórè tí bá ń bọ̀ ojúwe kẹfà ìwé ìròyìn ti The Punch ni. tó bá jẹ́ tójú ìwé kẹfà tìwé ìròyìn Saturday Tribune bá ní ọ̀rọ̀ tí ń jáde lákọ̀ lákọ̀ látẹnu gómìnà ti ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ni o wọ́n ní ó ti ní ẹ wo ohun tí ọ̀dà gbà ní bí ó ṣe wá di tọrọ fọ́nkálẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbẹ̀mí àwọn èèyàn nígbàkúgbà lójú náà pé wọ́n fẹ́ máa fi àwọn èèyàn ṣe ètùtù ọ̀la ní ìpínlẹ̀ náà wọ́n ló ní ó dunni jọjọ bí ìgbà téèyàn bá fi ìgùn ọ̀sọ̀ ògiri gbígbẹ láàárọ̀ kùtùkùtù nínú ọyẹ́ ni o nípínlẹ̀ náà tọ́já wípé ìpínlẹ̀ táwọn èèyàn mọ̀ sí ìpínlẹ̀ ọmọlúàbí ní ṣe wá di eléyìí tí ìwà àbàjẹ́ irú eléyìí tó gògò dí ògóńgó báyìí fi wá di tọrọ fọ́n kalẹ̀ ó ní ní pàtàkì pàtó tó tún fi wá jẹ́ pé àwọn ọ̀dọ́ ọmọ kéékèèké náà irúfẹ́ àwọn ìwà bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan yìí ló fi wá ní ọ̀dà ìkòkò nígbẹ̀yìn kọ́ gba ṣọṣọ ni àwọn ò fi ṣe o ẹnikẹ́ni eléyìí tí ọwọ́ bá tẹ̀ tí ajé ìwà náà bá ṣímọ́ lórí a yọ mọ̀mọ́ wípé nǹkan